béèrè tí mo fẹ́ béèrè. àwọn sáfì ní ìjẹun ní àgbàmọ ẹgbẹ́ àmọdá ní ká tọpẹ ẹgbẹ́ mi sọmí. náà jíjá kò lọ fẹ́ ìbéèrè àkọ́kọ́ ìbéèrè méjì mo ní sàn alákọ̀ọ́kọ́ bẹ̀ ni pé tí ọ̀rọ̀ lọ́kọláya bá fi débì kan dúró tán rí i pé kò fẹ́ sọ́nà àbáyọ ọmọ ju kí wọ́n fìrà wọn lẹ̀ kí ni ìgbésẹ̀ tó yẹ kí wọ́n gbé. ìbéèrè àkọ́kọ́ òun náà ni pé tí ọkọ àti ìyàwó tí wọ́n bá gbọ́ra wọn yé tí inú ṣùtù ń ṣẹlẹ̀ láàrin wọn ìyẹn náà ìyẹn ò tí ì dé séèjì alákọ̀ọ́ tí mo béèrè yẹn kí ni nǹkan tó yẹ kí kí ni wọ́n lè ṣe kí ni róòtù yẹ kí ọkọ plé kí ni róòtù yẹ kí ìyàwó plé. náà mi sọ́dọ̀ alhamdulilayi wa salatu wa salam ala rasulillahi wa ba'd nítorí pé àwọn dókítà wa àwọn nílé tó ìgbésẹ̀ méjèèjì tó kù fún àfìbèrè bèrè gbogbo wọn mọ nǹkan tí wọ́n tò sínú ètò mo rò pé nǹkan fẹ́ náà ni pé ní ṣókí náà kí nǹkan mú ẹnu bá. náà abala bíi mo sọ pé ó yẹ ká gbéṣẹ̀ tá a gbé ó abala ní nínú nǹkan tó máa ń da lérú ó yẹ kí ètè ọkọ kó má yẹra wọn mọ́. bó láṣẹ mọ̀ pé di ọkọ àti yẹra wọn mọ́. ó ní àwọn ó láwọn ò ní pé tí ó di pé ọkọ yóò máa búyà yóò máa tàbùkù ẹ eré ìsìtakùn tá ànábì sọ ànábì ni wà látọkọ pé a gbọ́dọ̀ sọ̀rọ̀ tí ò dáa síyàwó ẹ àwọn òyìnbó wọn kan kan ní body shame kí ọkọ ó máa fi yàwó ẹwé tí ò dáa so tó bá ti ń gbé báwọn ó ti ń sú ọkùnrin wàhálà ti lé mi nínú kan tí ni máa ń tàṣírí pé wàhálà ti wà ní. bákan náà lábala ọkùnrin òní kó mọ̀ náwó mọ́. ọkùnrin mi lè ní pápẹ́lú ẹni sìn kó jẹ́ pé wàhálà kan ṣẹlẹ̀ láàrin ọkọ àti ìyàwó ní ọkọ ò bá fowó oúnjẹ lẹ̀ mọ́. tọkọ bá dẹ̀ ti fi owó oúnjẹ lẹ̀ mọ́ tí ò bá ti ṣẹ̀tọ́ mọ́ inú ilé òní ó tú òníra ẹ̀. ibi tá a bá rí pé ọkọ máa fi owó tó tọ́ kò máa fi lẹ̀ mọ́ àpẹẹrẹ pé ìgbésí ayé ó ti fẹ́ máa polúkúmuṣu nínú ẹbí yẹn kò dín méjì lábala ọkùnrin bákan náà inú ta fún máa mọ lábala ọkùnrin tó tó bá lè tán ó lè fa àdọ́ọ̀sẹ̀ àdọ́ọ̀pù anabi wa sallallahu alayhi wa sallam anabi ni yaamidu ahadukum fayajlidu imra'atahu jalda al-'abd fal'allahu yudawji'uha akhira laylati wa akhira yawmi arábìnrin ẹnìkọ̀ọ̀kan yìí nígbà tára mi ń sọ̀rọ̀ yẹn bíi pé ẹn tọ́mọ̀ ṣe bẹ́ẹ̀ kò mà lójútì arábìnrin ṣe ìmọ̀ á sì ṣe é ṣe kẹ́nìkan náà ìyàwó ẹ̀ lọ́sàn-án bí ẹrú kó lùlù bàrà kó tún wá di ru kó sọ fún bóyá tó bá fi tọ́kùnrin bá fi bá débi pé ó ń gbọ́wọ́ síyàwó wàhálà ti ṣẹlẹ̀ nìyí ala obìnrin bó láṣẹ mà pé inú ilé ti ń dàrú mo ti ń ṣojúṣe pé ẹran báwọn nínú bá fi mọ ẹbí kí n sọ mẹ́ta náà ó tóbi méje tí mo nílẹ̀ lápọ̀ọ́lẹ̀ lọ́dọ̀ mi ṣùgbọ́n lábẹ́lá tóbìnrin ẹ jẹ́ ká sọ nínú tóbìnrin òní pé tóbìnrin ò bá ti dúpẹ́ fọkọ ẹ̀ mọ́ kò sí ní tó ṣe mọ́ tó appreciate mọ́ anábìwá sallallahu alaihi wasallam anábì la yanzuru Allah ila imra'atin la tashkuru li zawjiha wa hiya la tastajni anhu. arábìnrin ọlọ́wọ́ bá ò ní wo obìnrin kan dání ẹni kọ̀tì ẹni tó ń pati lóbìnrin yẹn obìnrin wo la tashkuru li zawjiha kò dúpẹ́ fọ́kọ ẹ̀ wa hiya la tastajni anhu kò sì lè dáyé dé kò lè gbọ́ bùkátà láyọ̀ ọ̀tẹ̀ ṣùgbọ́n gbogbo ẹ̀ náà ẹ̀ kí ni ṣe náà ni obìnrin ò bá ti lè dúpẹ́ fọ́kọ mọ́ wàhálà ti dé ẹlẹ́ẹ̀kejì táfìmọ̀ tó wàhálà tó wà nínú ẹbí ẹlẹ́ẹ̀kejì níbẹ̀ òun náà ni kóbìnrin kọ oorun fọpẹ́ tóbìnrin sì mà pàànàbí sọ yí pé èyíkéyìí obìnrin tó bá kọ oorun fọkọ rẹ̀ tọkọ fún wa ń bínú làánà ti hali màláìka tó àtà tó sè anabina màláìka ọmọ máa gbé ọ sépè ó ní ah, ọlọ́run bá ń tàn ọlọ́run kì í sọ bá lábòsí wọ́n wí fún náà kò fààyè lẹ̀ á ti mọ̀ pé irú obìnrin yẹn ó ń ṣe kí ni inú ilé ti ń dàrú ẹlẹ́ẹ̀kẹta nínú tí a fi mọ̀ lọ́dọ̀ obìnrin pé òun àtọkọ rẹ̀ nǹkan ò ṣe déédéé lọ́dọ̀ wọn aṣá tí wọ́n sáfù obìnrin máa yàn bú o tó bá tó obìnrin náà ń bú ọkọ ẹ̀yìn ni ó ti kọ́kọ́ máa bú tó náà bá ti ń bú lójú ẹ̀ padà wàhálà ti dín nìyẹn tó tó bá ti ṣẹlẹ̀ báwọn eléyìí ni wọ́n ń pè ní nùṣúrù lọ́dọ̀ ọkùnrin bóun islam ṣe fẹ́ ká lájà rẹ̀ bóun lọ́jọ́ ká bá a lò tá a bá rí tó kù díẹ̀ lọ́dọ̀ ìyàwó wa ọlọ́ba ti fún wa ní èsì tí olúwa ní fáìdù òhùnà ẹ ṣe wá àfihàn wọn bẹ́ẹ̀ yóò bá mọ wá àfihàn ń ta ọ̀dọ̀dọ̀ mọ wá àfihàn nù kí ni túmọ̀ pàṣẹ wá fún lágbádá ìfẹ́ nǹkan bá ládájá ìwà báyìí ò dáa bó fẹ́ pẹ̀lú màmí mi láìkẹ́ àwọn ọ̀rẹ́ mi ò rẹ̀wò jẹ́ ní ìlú wọn jẹ̀rú ọlọ́run bá ṣe wá sí wọn tá a bá ṣe wá sí a ṣe wá sí lọ sàá lórí kankan ọkùnrin ni ẹ o olúwa subhanahu wa ta'ala sọ pé tẹ́ ẹ bá ṣe wá sí fún wọn tá tẹ́ ẹ sọ títí tó lájá ní ń dó tí ò dọ́ lọ́wọ́ bá subhanahu wa ta'ala sọ wàá jòrò fún nàfẹ́ màdán jẹ́ olúwa ní ẹ̀yàn wọn lódì níbùsùn wọn àwọn àbọ̀ onímọ̀ ṣàlàyé láàrin wọn ni alhajru mashru'un idha nafa a máa ń yàn ìyàwó lódì tó bá yẹ pé yóò bá ṣàǹfààní ni o ọkùnrin ní nǹkan oúnjẹ ẹlẹ̀ ìyàwó rẹ̀ níwẹ̀dàn èmi tí wulẹ̀ dáná tẹ́lẹ̀ èrú rẹ̀ yóò máa dáná o dọ́kùnrà nìyẹn o obìnrin tó jẹ́ pé ọkọ rẹ̀ kọ̀yìn sí obìnrin míì bọ́kọ tún ṣe kọ̀yìn sí wọn yóò tún á máa fẹ́ràn wàhálà yóò tún máa fẹ́ràn kọ́ ló kọ̀yìn sí ni ló bá lọ inú ilé ló bá lọ wo àwọn àwọ̀ ilé aṣọ ni wọ́n lọ wọ́n bọ̀ ọkọ̀ àgbẹ̀ ẹ̀rẹ́ ń dá aláàfẹ́ ìgbà ní obìnrin mi ìfẹ́ bá sọ pé ẹfẹ́ pọ̀ yẹn sí ẹfẹ́ yẹn lódì oníwúlò fún un ọ̀la tó bá bẹ̀rẹ̀ wá bẹ̀rẹ̀ ìbò òhùn ọ̀la ni ẹ̀nà wa nínà wo ànábì ṣàlàyé dọ́rọ̀ bá gẹ́rọ̀ mi bá rẹ̀ àádọ́dọ̀ rí sí òtì náà tí wọ́n bá sọ pọ́kùnrin na obìnrin ẹ má bínú sáà sọ gbígbé láì tó bá kọjá báwọn ìṣẹ̀lẹ̀ yẹn ń dá wọn àní ọdá lẹ́sẹ̀ẹ́ la ya bi sallallahu alayhi wasallam umar lo ba nabi oni wa nabi awon obirin ti yawo nda to ni ama na wa ara ni ode na wa in ga ti le umma wa ni fatafa bi ali muhammadin sabuna ma in ga o fi ma obirin a do re 70 na pa de na nabi to wa nabi majumai ya ka je anabi la se di duna ulai ka ni siya dada ẹni bá ẹni bí ẹni èèyàn bí èèyàn ó na ìyàwó ẹ nígbà tá à ń bọ̀ ọlọ́dà kò má jẹ́ ṣèṣe bá wa arántí ọba kan tó ti jẹ nílùú tí ó jìnnà rí tẹ́bí tó sọ di ẹni tí ń wo ìtẹ́ lọ́ọ̀kan ó náà ní kó na ìyàwó ẹ àdàpọ̀ tó bá lo òfin ẹ̀sìn tó yóò bára rẹ̀ ńbẹ́ ìṣesí obìnrin òun náà ni pé nígbà míì wọn a máa sáyàn sọ̀rọ̀ ṣùgbọ́n ẹni tó bá fẹ́ ju ànábì ànábì ò dọ́wọ́ náà obìnrin rí ṣẹ́rí fún ìyẹn bá ti wá kú bá wọn a ti gbìyànjú aṣẹ́wọ́n àti òràn fámíkún bẹ́ o aṣẹ́wọ́n àti atúnyàn lódì ó tàka ni pé àwọn ìjọ kọ̀kọ́ sú wọ̀wẹ́ obìnrin mọ́ àtẹ́gbẹ́ tọ́kọ́ bá sọ pé òun fàákàtì ìdùgbà nágan tó fa ìtì ní ó sọ́dà tó bá ti fẹ́ dé sùn tẹ́ ẹ sọ sọ́sọ́ tí ò rí sọ kùránì sọ́kìlẹ̀ kẹrin bàbá àṣọ àṣàkànàmì àádé ní wàá kànàmì àádé ẹgbẹ́ nìkan dìde tó jọjọ gbọ́n. olùwàní tó àwọn bá sọ síbi pé ìbájẹ́pọ̀ wọn ìrọ̀rùn wà ń bẹ̀ olùwàní ẹnu àwọn ó kò àwọn àpá ìlú tó rinlẹ̀ dùn náà tí wọ́n sọ òun ni pé tọ́kọ àti. ibi tọ́rọ̀ méjèèjì bá sọ sí ni kì í ṣe tọ́kọ àti ẹ̀wọ́ bá fẹ́ mọ́. àwọn ilé àlàyé rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ó ń bẹ nínú tẹ́ra àwọn àfúnṣin ṣàlàyé ẹ̀ fún wa ṣùgbọ́n mo dẹ́gbẹ́ sọ mo ní àwọn dókítà wa wọ́n fẹ́ kí n sáà mẹ́nu débẹ̀ abala sí pé ó bá di pé a fẹ́ kọ̀yàwó ẹni ẹ jẹ́ ká lo ìmọ̀ràn ọlọ́run ọba ọlọ́ba ni wàá ṣe òhun nàbì màrò olúwa ní àwọn àyàwó yín ẹ wọn gbé lọ́nà tó yáàyè olúwa ló bá di pé ó bá di pé kórìíra tó bá wọlé fa íńkárí tó mọ̀ ọ́ ni olúwa ní kórìíra bá wọlé kí lọ́lọ́ bá sọ wà á fa àǹtẹ́kọ̀rọ̀ òṣè à wọ̀yẹ́ jẹ́ àlọ́lọ́hún fi ìkẹ́ hàn kẹsì hàn nígbà míì nǹkan míì lè sùn yín tọ́lọ́ bẹ̀ fòrè sí i. ẹnu wa sallallahu alaihi wasallam anabi la yafraqu mu'minu mu'mina in kariya minha khuluqan radiya minha akhar anabi ní kí mùmínì kan kọ́ mọ̀ sọ pé ànífẹ́ ṣe má pẹ̀lú mùmínì lóbìnrin pẹ̀lú ìyàwó ẹ̀ bá rí nǹkan tí ò dùn máa yóò rí míì tó dáa obìnrin míì ibi tó kù sí oní pé kò mọ pé dú ẹ máa kọ díẹ̀ díẹ̀ ó mọ máa ń tọ́jú ó mú oúnjẹ ṣe tó tó bá lè lọ òní jóúnjẹ gidi máa eléyìí tí mo sọ ìtàn ọ̀bùnrin mọ̀ tó pé sóò ti gbọ́ tó gbọ́n tí yẹn bá a sọ. wọ́n láláwò kò ní ó ma manage mi wọ́n ní a máa tún ṣe náà ni ohun àlè ma manage èèyàn bá òun a máa ṣe náà ní bí mo sọ pé o mọ́ ṣe bẹ́ẹ̀ máa arábìn ní ẹ̀rọ tí wọ́n lẹ̀ lọ́dún bá di pé dáadáa kò bá fi ṣe ọlọ́ọ̀bá ni ẹ máa ń fẹ́ ẹ máa ń kórìíra nǹkan mi tọ́lọ́ fọ̀ rẹ̀ sí ṣékò àlàlámà ti sọ ìdè wọ́n so mẹ́fà tó lè jáde níbi pé ìyàwó tó ti sún ìyàn kí ẹ̀ dẹ̀ máa ṣe tọ́lọ́ láàrin àbọ́kọ tó ti súnà wọ́n ní bó ṣe wà ní líkì ló wá ń gbàǹjà náà pé ìmọ̀ ọmọ mi ìmọ̀ wọ́n nínú tó wà ń bẹ̀ látọ̀kọ́ òun ní ìfẹ́ ìfẹ́ inú ẹni mọ́lẹ̀ fún oore ni àbórí kọ́ èyí mọ̀ nínú oore ní tó wà ń bẹ̀ ní kí n sọ mẹ́ta wọ́n ní nígbà míì ọlọ́run ọba máa sọ ìkórìíra ẹ̀ sì ẹnìkan tí wàá bá mi rí ó kórìíra ìyàwó ẹ̀ jù mí lọ mo á ṣe wá àfihàn lẹ́nu inú ìyàwó mẹ́rin tó ń bẹ lọ́dẹ nìyẹn ìyàwó àkọ́kọ́ kórìíra lánàá ní di yín lọ yẹn wàláì ní àyànfẹ́ ọkọ rẹ̀ ọlọ́ọ̀bùnmọ̀ ń yí ìtẹ̀sí padà ma bayna gọ́ǹdọ̀tì ayni wọ́n ti bá a ti hà yògọ́ yìí rò lọ́wọ́ mi ní hálìn ìlà hálìn lọ́wọ́ jẹ́ pé onílà akáyìí tá a bá kórìíra èèyàn ẹ má ṣe kí tiẹ̀ ó bàjẹ́ o ó lè jẹ́ pé èèyàn àti ẹ̀ ló kù lọ́la o ẹ sì kórìíra ẹ má jẹ́ kí kórìíra fọ wa lójú kí kórìíra má ju wá ńlá akẹ́yìn kóbìnrin rò pọ̀pọ̀ òun fẹ́ kó òun lẹ̀ wá sọ náà sílé ya subhanallah wàláì wọn gba yẹn sọ fún débìbẹ̀rẹ̀ ló padà sí ó dúró lè yóò fún wa máa tẹ̀lé tó kù nínú oore tó lè wà ń bẹ nìyẹn ẹni tá a kórìíra lánàá máa tẹ̀ ń tá a fẹ́ padà lẹ́nu oore ẹlẹ́ẹ̀kẹta tó wà ń bẹ wọ́n ní nígbà míì ọlọ́run a máa mú ọmọ alábàríkà jáde lára obìnrin bẹ́ẹ̀ ń dání ó lè jẹ́ pé oorun mi ìfẹ́ sùn lẹ́yìn ìgbà tẹ́ sọ pé ìgbà máa kó kálukú máa lọ́nà ọ̀fẹ́ ó lè jẹ́ pọ́ mọ ẹni padà wá dolú ọmọ nínú àwọn ọmọ èèyàn tó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àwọn bàbá wa tán ti délé ayé sin wá wọ́n ò rí oríṣiríṣi tó ìmọ̀ràn ni ẹ ṣùgbọ́n tó bá di pé dandan kò bá sáàyè má pé ọkọ̀ tó pé tí ìbá fẹ́ gbókun ọlọ́run àti ká máa lọ lọ́tọ̀ọ̀tọ̀ kí lọ́lọ́ bá sọ fàyìntà kò bí máa rúf àwọn tẹ̀síọ̀rẹ́ òun bí ìsàn tá a bá jọ wà èyí sí pé kóbìnrin ọmọ àpọ̀ ọ wá díẹ̀ tó jẹ̀kù tí ọ̀ràn ti tẹ̀ ká tó jà ìmọ̀ kẹjọ mọ́ ẹgbẹ́ lálàáfíà tàbí kò yọ̀ǹdẹ̀ lálàáfíà tábáyọ̀ǹda rẹ̀ ẹ mọ́jà pàpà sí lára o tábáyọ̀ǹda rẹ̀ ẹ mọ́jà bàjẹ́ o ìkan wà tó jẹ́ pé lẹ́nujọ́ mẹ́ta yìí ọkọ ìyàwó nígbà tó sọ pé òun ò ṣe má mo ní ṣe nǹkan kan torí ọlọ́run bó láti rí má bàjẹ́ ó dá sí òní ìdìmọ́ má bàjẹ́ fẹ́ lónìí torí pé gbogbo kún lónìí kún lè sa àkítọ́ ti ń la àkítọ́ gbogbo ohun tó bọ́ọ̀lẹ̀ ló lẹ́ni tí ó mú o tẹ́nìkan bá yọ agbo ẹ̀ lọ́wọ́ ní ìsìnkú ó ti lé lọ́dún mẹ́wàá ẹni tí ó lójú rẹ̀ náà lẹ́lòmí òtún pé ah, aago eléyìí ah, àwọn èèyàn máa ń sakọ láyé o aago ni ò dáa má yóò sì dè mọ́wọ́. ẹ má jẹ́ àbàjẹ́ fẹ́ni tí yóò lò ó kò nídìí ká fọ́ lójú. ìyàwó tó ní ó lọ má balẹ̀ jẹ́ o ní pàtàkì jùlọ obìnrin tó bímọ sílé ọkọ àti tí ò bímọ síbẹ̀ tó bí àmọ́ tí ó padà ṣẹlẹ̀ ní ọ̀la níbi tí Islam tó gbòòrò kìnìún dé sẹ́nu pé ọkùnrin á máa kọ ìyàwó lẹ́ẹ̀mẹ́ta sẹ́nu tó bá ti kọ́ kalẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ọ̀hún olúwa ní kò lẹ́tọ̀ọ́ mọ́ tí ó fi lọ fọ́kọ mi wàláhì nínú fífi ọlọ́run ọba lẹ́yìn ìgbà tó bá lọ lọ́kọ mi wọ́n á tún máa padà tó síbẹ̀ èmẹ́rì kan rú ẹ̀rí ọkọ kọ ìyàwó ya subhanallah ìyàwó sì lọ ní ọkọ mi ìrántí bẹ́ẹ̀ ọkàn ló ní méje nígbà tí ó sì padà yá wọ́n ti máa fa wọ́n ti mọ ní mẹ́rin fúnra wọn o ìkọsílẹ̀ sí wáyé nígbà tó padà yá lẹ́yìn ìgbà tí obìnrin ti lọ fẹ́ lé tó ti lọ fọ́kọ mi tó ti kúre wé kúre tó ó sì padà wá sọ ọdẹ ọkọ yẹn wọ́n wá ṣe ìdọ́gbó tó ju èyí tó ṣe ń dára wà ní Senegal alájà ẹ má balẹ̀ jẹ́ o alájì ẹ ṣe kí ni o ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ìwọ ló fẹ́ mọ́ ìlú tó fẹ́ o ẹ̀bẹ̀rù ọlọ́run ọba o gbogbo ọlọ́ba sọ pé wọ́n yí ìyàtọ̀ fàrọ̀ ọkọ̀ olúwa ní tá a bá sọ tọkọ lòun ọ̀gbà tíyàwó ní ẹ̀rú bèbè náà ìfẹ́ padà bẹ̀ mọ́ olúwa ní ìyàtọ̀ fàrọ̀ ọkọ̀ tá a bá lọ lọ́tọ̀ọ̀tọ̀ yóò gé ní lọ́hùn kúlà ní pàṣẹ olúwa ní ọlọ́run ọba ó ṣètò kálukú fún nínú èrò burúkú tọkùnrin máa ń ní jù láyé òní kó rò pé tó ń bá ti kun obìnrin lẹ̀ kí ẹ̀ bàjẹ́ kí ni kó bàjẹ́ sí ọ̀dọ́ fún lọ́dọ̀ tiẹ̀ ni ó lè dọ́ lọ́dọ̀ ẹlòmíì obìnrin mi ẹ̀kọ́ mi tí ò kọ́ lé tiẹ̀ ilé mi tó bá lọ ibẹ̀ ni ó ti fi ṣe ibi tí ó ti lo ẹ̀kọ́ èyí tó gbà lọ́dọ̀ tiẹ̀ ẹ má jẹ́ ká balẹ̀ jẹ́ obìnrin tí wọn ò bá ti ṣe ìdí ẹ̀ ọmọ tó bá rí ọmọ sí náà ni o nítorí pé láàyè rí fún wàhálà yóò rọ̀ fún irú ọmọ bẹ́ẹ̀ kò lè dogun bàbá ẹ̀ kápò náà ló lọ nítorí kó ní bàbá rẹ̀ náà lè dogun ẹ̀ ọlọ́wà ní. Naam, ìbéèrè láti ọ̀dọ̀ àwọn obìnrin ẹyọ kan náà ni. Wọ́n ní ẹ̀dàkùn àbáwà, wọ́n lẹ́ ṣírò àwọn obìnrin kan, irú àwọn obìnrin tí ó ṣe ń fẹ́ pé ẹ ṣí òbí máa ń bẹ jẹ kí ẹ padà sọ fún wọn pé àwọn obìnrin ilé ìṣe ń fẹ́ ilé ìṣe ń fẹ́ wọn ní ẹ mẹ́nu balẹ̀ kan mo ní àwọn onímọ̀ ní ìran obìnrin márùn-ún pé kí á jìnà sí wọn àbí mo rò pé ara fi márùn-ún àwọn ètò ṣe fẹ́ràn ni àwọn tó bá jẹ́ ẹlẹ́sìn ọlọ́wọ́n ọba níbi dáná ti pé obìnrin tó lẹ́sìn ọlọ́wọ́n ọba so lílẹ̀sìn yẹn ló dá kọ̀kọ́ ṣùgbọ́n ó dá ànábì sọ fún wa pé tazawwaju alwadud alwalud ànábì ni ẹ pé àwọn obìnrin àwọn obìnrin alwadud alwalud ẹ jẹ́ kí n tú torí pé yorùbá ni wá ànábì ni ẹ fẹ́ àwọn alọ́mọkọ ṣùgbọ́n ọkọ mi kò lọ́mà ànábì ni alwadud àwọn obìnrin tó pé tàtà wá dẹ́dù ìlàzà òjìyà gbogbo nǹkan ní fi máa ń fi ìfẹ́ hàn sọ́kọ rẹ̀ nínú ọ̀rùn ẹ̀rí kò nífẹ̀ẹ́ ọkọ nínú bí ó ṣe dé oúnjẹ kalẹ̀ fọ́kọ ah, ẹ̀yin obìnrin ẹ máa ṣe dáadáa ẹ̀jọ́ torí ọlọ́run ṣé ẹ mọ̀ pé ìfẹ́ ọkọ lè wà ọkọ lè mọ̀ pé ìyàwó nífẹ̀ẹ́ òun látara bó ṣe fẹ́ dé oúnjẹ kalẹ̀ fún gan ẹ̀ mọ̀ sá nítorí pé obìnrin lè gbé oúnjẹ kalẹ̀ lọ́nà tó jẹ́ pé ọkọ mọ̀ wípé ṣé mo ti dọ̀bà ni ṣé mo ti dọ̀bà ni. gbogbo obìnrin tó bá jẹ́ pé ó kàn máa ń má bọ́ kan abọ́ yìí tó bá ti mú nínú tray náà ni abọ́ oúnjẹ ọkọ rẹ̀ á kò jọ àwọn àyàwó àwọn nínú dáadáa tó bẹ̀rẹ̀ sí máa ṣe ni tàtàwà dẹ̀dẹ̀ tọkọ bá ṣe ń rí ni gbà torí tìyín náà ni ọ̀rọ̀ ìṣe ìwùwàsí yóò fún máa tọ̀pọ̀ lọ́rùn anábì ní àwọn obìnrin tán máa ń rí tọ̀pọ̀ rò ní kẹfẹ́ aléwájú òde àtàwọn obìnrin tó máa máa wù ú bí tẹ̀lé ìyàtọ̀ gbogbo lẹ́sìn ìròyìn mẹ́nu kó ní kí ni o kó nífẹ̀ẹ́ mo ní kó já lọ́mọ́kọ ṣùgbọ́n tọkọ rẹ bá jó wá sí òun mọ̀ sóró tó bá já afá òmùsòrò àfóòsè lọ́mọ o èmi ti kún lé láti ẹta o tó àpọ̀kan báwọn ní obìnrin tó jẹ́ pé sà máa ń fẹ́ ọkọ rẹ̀ lọ́rùn títí máa ń fẹ́ bímọ wà nínú ọ̀nà tánàbí fún wa bákan náà Umar radiyallahu ta'ala anhu nínú tí wọ́n tún ní ká sọ́ra fún òun náà ni wà láàjà kọ̀rọ̀ ọjà obìnrin tó jẹ́ pé obìnrin tó bá kún dùn òde wọ́n ní ká má fẹ́ ọmọ tó bá láìkẹ́ ẹjọ́ ẹ̀rí à sálfà ẹgbẹ́ pé kò mójú kò mara ó lè mọ̀ rí kódà ó lè mọ̀ kí ó obìnrin náà àti ẹgbẹ́ máa ṣe jòkó yìí yóò máa lọ yóò máa bọ̀ ní kò sí fẹ́ mú orí máa fọkọ pé ẹwà ọkọ wà dípò kẹrin kí ni kí ni wà bí ẹn pé tá a bá dòde bí ẹn pé òǹkan ní sáàfù gbogbo ayé yóò máa lọ onáwẹ̀ ẹ túmúlẹ́jẹ́jẹ́ àwọn abẹ̀bẹ̀lúbẹ ibi tọ́kọ bá wọ́n wà fún àrùn máa ti ọkọ àwọn ìyàwó àtàwọn ọ̀rẹ́ bá mú ọkọ náà sí wọn ni èmi ò lágbájá ó náà tá a bá ti máa ròyìn wọn ní ká mọ̀ fẹ́ àwọn tó ń rí bẹ́ẹ̀ ká mọ̀ fẹ́ wá sí fún wọn òun ó dọ̀ ọ́ fẹ́ ti gbọ́ wọn láwọn ó dọ̀ ẹ bá kún un lọ fẹ́ lọ. náà ìṣẹ́ àkùnrin ọ̀hún kẹrọ ọlọ́run aṣọ ní ẹ̀sùn dáadáa àsìkò náà tí ti lọ nígbà bí ní lọ́dọ̀ àwọn àfọ àti ilẹ̀ ìpalẹ̀ lórí ìjókòó mọ́lá àwọn ní ìbéèrè tí ó wà related pẹ̀lú ọ̀rọ̀ tí wọ́n bá sọ nígbà yìí tí ò sáàyè mọ́ a máa fi sí náà tó àwọn ìsìláṣù àti náà àwọn bàbá eh, kí wọ́n tó máa lọ ṣe é bá fún aláwọ̀dúnlápọ̀ wọn lọ. ọ̀rọ̀ ti kàrí mo ti ṣe àdá ìbẹ̀rẹ̀ ìkí ìlú ìmáàmù àdékìkì ẹ̀dákùn ẹ̀bà fún alhamdulillah wasalatu wasalamu ala ashrafil mursalin sallallahu ta'ala